بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم لك الحمد أنت قيم السماوات والأرض وما فيهن ولك الحمد أنت نور السماوات والأرض وما فيهن ولك الحمد أنت ملك السماوات والأرض وما فيهن ولك الحمد أنت الحق ووعدك الحق ولقاؤك حق وقولك حق والجنة حق والنار حق وساعة حق اللهم لك أسلمنا وبك آمنا وعليك توكلنا وإليك أنبنا أنت المقدم وليس قبلك شيئا وأنت المؤخر وليس بعدك شيئا فاغفر لنا ما قدمنا وما أسررنا وما أعلنا اللهم من أحييته منا فحيا ولا الإسلام ومن توفيته منا فتوفه ولا الإيمان برحمتك يا أرحم الراحمين إنك على كل شيء قدير إلهي لست تعدم إن فعلت بخلقك ما تشاء كما تشاء بخلقك ما تشاء كما تشاء إلهي أنت تفعل ما تشاء وتفعل ما تشاء لمن تشاء وتفعل ما تشاء لمن تشاء إلهي أنت تفعل ما تريد وتفعل ما تريد لمن تريد وتفعل ما تريد لمن تريد إلهي أنت تفعل ما تشاء فوافق ما نشاء بما تشاء فوافق ما نشاء بما تشاء إلهي كيف أدعوك وأنا عاصي وكيف تجيب من دعوتك بالمعاصي إلهي أتاك أمنك بالمعاصي مكر بذنوب وقد دعاك إلهي لا تعاقبني فإني مكر بالذي قد كان مني فإن تكفروا فعندك نار جراما فإن تترون فمن يرحم سواك فإن تترون فمن يرحم سواك فأغفرنا ذنوبي والخطايا وارحمنا برزقك وارحم إلهي أنت للعلماء أمنو فكل شيخنا إبراهيم أمنا فقل لي شيخنا إبراهيم أمنا إلهي أنت للعلماء عزوا فقل لي شيخنا إبراهيم عزا فقل لي شيخنا إبراهيم عزا إلهي أنت للعلماء فضلا فقل لي شيخنا إبراهيم فضلا فقل لي شيخنا إبراهيم فضلا أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن سخزح فمن عن النار وأدخل, وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له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 وإن شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إيانا بالله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أرقل سيادة الله وبا أرقل سيادة الله وبا وقال الله سبحانه وتعالى الله بعثيه سوى المسلمين لكن كنت سوى المسلمين لا ó sì wá ní mùsùlùmí tí ń gẹ̀ ẹ̀gbẹ́ pé mo fẹ́ lékún nítorí pé ìmọ̀ wá sí àwọn ìjókòó báyìí ìjókòó mo fẹ́ lékún ni oríṣiríṣi ìjókòó pọ̀ nílùú wa yìí tó tó jẹ́ pé àsìkò náà náà ló bọ́ sí tó ń kálukú náà sì mọ̀ nǹkan tí wọ́n ti ní àyè kọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn ìjókòó báyìí ìjókòó mo fẹ́ lékún ni mo fẹ́ mọ tí mọ̀ lórí ẹ̀sìn èyí tí mo ti mọ̀ tí mo ti ń gbàgbéra mo fẹ́ kí wọ́n ṣí mi létí pàápàá jùlọ láti tó jẹ́ pé ìgbàgbọ́ wa yìí iman fi jawfi ahadina láti jẹ́ pé ìgbàgbọ́ lẹ́mìí ń kálukú wa yọkùnlọ kàmọ yọkùnlọ kò sọ ń gbó lẹ́mìí wa báyìí gẹ́gẹ́ bí aṣọ ṣe ń gbóra wa jẹ́mọ̀ bá a ṣe ń raṣọ tábàrà àǹkárá ń gbàgílé ní tàbísílẹ̀ yankankan lẹ́yìn ọdún mẹ́rin márùn-ún ẹ̀rí pé ó ti sá ìmí ó ti yankankan bẹ́ẹ̀ ni ìmọ̀ nìṣẹ́ lára wa níṣẹ́ kílẹ̀ rí wa anabi sallallahu alaihi wa sallam min hadith amr ibn al-aas amsa ń jọyọ̀ wáyé pé innal iman la yakhlaqu fi jawfi ahadikum kama yakhlaqu ath-thawb amsa ń nẹ́jẹ̀ ń sọ fún ìgbàgbọ́ tẹ́ rí yẹn yóò mọ gbólára kó wáyé ni

kódà bẹ́ẹ̀ jẹ́ àfà ó tún lè di àwọn tí wọ́n jọ máa tó jọ rò ó pé bó tún lè lérò kí mo kú mu kí náà gbé nípa ilé kankan ìyẹn lè yóò fi pàdé ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú ẹ̀mí tó dáa wọ́n gba ìjà wà náà wọ́n tó pàdé dáadáa. eléyìí à ń fi wọlé pé oore ńlá ni fún wa pé ká mọ sọ pé à ń kọjọba ìjọba ìjọba ìjọba tí èsì lórí pé afẹ́ máa kọrin afẹ́ máa jóta afẹ́ máa ṣe kankan tó jẹ́ pé lórí wọn àwọn ẹbí máa kójọ lóṣìṣẹ́ àwọn àyè lẹ́nìí làyín ṣàkàdì sọ̀rọ̀ láàzì ìdánilẹ́kùn ẹlòmí ò mọ lórí pé orí gẹ́nu pa wà ń bì kì í sì ṣe pé iná pé òbúwa iná dáa ju àwọn tí wọ́n ń lo àyè bòmí lọ kódà náà mùsùlùmí náà o tẹ́ pé àwọn àyè tẹ́ ń lọ adé náà jọ mọ̀lẹ́ gbára pé lójọ́ tọ́lọ́ tàbí bí ọlọ́run lè sáyẹ̀nsì ní láti sánmà kódà ànábì òye lọ́wọ́ sílẹ̀ ìsánmà ní ọwọ́ àrò kò lè dùn lẹ́yìn wọn láíláí sọ̀rọ̀ wá sọ̀rọ̀ wàsálàmù àlẹ́ ká máa pàdé báyìí ká máa kó jọ wo rẹ̀ ní fún wa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ máa pàdé kankan yín tẹ́ máa padà bá bọ̀ nbẹ̀ náà ìsìyàmù náà ni ìyàpọ̀ ọlọ́run náà ni máa padà jáde níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjókòó bíi tí nìkan kan ṣùgbọ́n a kọ́kọ́ fi lè nà bá ara wa yìí pé káwa náà mọ̀ wà padà sọ àyè di àyè pé ẹ̀ṣọ́jà náà máa kójọ jẹ́bẹ́jẹ́bẹ́jọ kọjá pé ọwọ́ pé àtúntò di meeting point lásán pé àwọn tí umu kiri kan dáàkì nípa ìlànà àárẹ̀ ọ̀sẹ̀ àmọ́ bíi ti àlọ́ ọ́fíìsì àbùkún kankan kan kàmọ́kàn sọ di ilé ìpàdé lásán kọjá pé ọwọ́ ń ta lórí náà nìkan lọ́kọ̀ọ́ rẹ̀ sọ nítorí pé tó bá dìgbẹ̀yìn bàbá yìí táwọn yóò mọ jókòó tì tí wọ́n mọ pẹ̀lẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ yìí tí ọmọ dòṣèlú ni yìí tí ọmọ jọ pé kákẹ́sà rírà kákẹ́sà jókòó ẹnìkan jọ kan ní ẹja sẹ̀sọ̀rọ̀ nípa ẹ̀sìn àti nípa àwọn èèyàn àti nípa àwọn ẹranko kódà àti bọ́rí àwọn ẹran àbòrí àwọn àlùjẹ̀nu àti nípa wọn ó sọ àwọn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tẹ́fẹ́ padà wò kò ní sí kankan tẹ́ fẹ́ rí àǹfààní kankan tí alọ́sọ̀tà tó sáyẹ̀nsì àti gbèsè náà ká máa kójọ báyìí kò rẹ̀ ní fún wa nítorí pé lè kọ́ onáàsì láìsá yóò fẹ́ èdò ṣe é á. lè kọ́ onáàsì láìsá yóò fi èdò ṣe é á. ìwàlẹ̀ ṣe yá àná mi ń pẹ̀lẹ́ ohun ọ̀tọ́ ni. ìwàlẹ̀ ṣe yá àná mi ń kí lè kọ́lé. wàá فأقل من لقاء الناس إلا من لقاء الناس إلا لأخذ العلم أو إصلاح حاله لأخذ العلم من أو أو إصلاح حال أفعل لقاء الناس ليس يفيد شيئا ìkọ́ unnasi láìsà yóò fi ìdùn ṣe. ibi tí wọn wá gẹ́gẹ́ fún un gbọ́dọ̀ fífi lè ṣe mọ̀kọ́ dímọ̀ ìjókòó yìí nínú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní ìsìn láwùjọ wa yìí àti ní nǹkan bí ọ̀sẹ̀ bíbélì nǹkan nǹkan àti àtúkú lọ programu kálukú tún lọ farada nǹkan ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú ẹ̀sìn àtúndé àtúndé ẹja sinmi ibà tẹ̀lé yóò mọ̀jẹ́ lórí dáadáa kó mọ̀ padà lẹ́kọ̀ọ́ unnasi láìsà káwọn èèyàn máa sọ pé ẹjẹ́ apàdé ní program kan ẹjẹ́ apàdé ní mítìkì báyìí lẹ́yìn sọ yóò fi ìlú ṣe àrùn kò sáǹfààní kankan bẹ́ẹ̀. Siwali siyani min kili wa kọ́lì. Siwali siyani min kili wa kọ́lì. Ọ̀pọ̀lọpọ̀ nta mọ́rí bí àwọn ìpàdé àwọn ìmọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn jókòó báyìí wọ́n ṣe parí nta mọ́sábà ní bẹ̀ ni kílà wa kọ́lì kílà wa kọ́lì kílà wa kọ́lì wọ́n ni wọ́n pé ṣẹ̀lú gbọ́ pé sẹpàgbà àbúkẹ́ nǹkan sẹpẹ́ kọ́ ti ṣe bisálì à ah, kí ni àfàǹdì ẹ̀ nínú kí ló wá ti bisálì lórí ibu rẹ̀ gàrí mímu ẹ̀rí mímu gẹ́gẹ́ ìdáàbò òkú méjì o in tọ́pọ̀lọpọ̀ àwọn ìjókòó dì lónìí nu àfààní in tí à ń mọ́ rí lọ́kọ́ àwọn àyè táwọn ti máa pàdé náà ni wọ́n ní wọ́n gbé náà ni fa akọlẹ́lì. fa akọlẹ́lì. mi lè kọ́ ẹ̀ náà sí ilá. fa نقلل من لقاء الناس إلا لأخذ العلم أو إصلاح حاله لأخذ العلم أو إصلاح حاله àfààní ìkìlọ̀ yìí أقلل من لقاء الناس kíyèsí ra mọ́mọ́ mọ́mọ́ gba ìdùnnú bíi pé àtúntò ìlọ program o àtúntò kankan o òtútù ní sẹ́ẹ̀dì kankan o ìlà ẹ̀yà àfikún báwo program tó ń lọ àbíbi tí ẹ ti ń lọ rèé pàdé lójoojúmọ́ àbọ̀sọ̀ọ̀sẹ̀ àbúrò sọ̀sù tọ́ ọ bá rí nǹkan bíi kánú méjì mbẹ́. àkùdìlẹ̀ ìlímì àwọn ìṣẹ̀lẹ̀ ìhìlẹ̀ لأخذ العلم أو إصلاح حالي tó bá rí pé ibi tẹ́ ń lọ yìí ẹ fẹ́ lọ rí gba ẹ̀kọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ ìmọ̀ لأخذ العلم pé ibi tá à ń lọ yìí ah alhamdulilah aṣọ wípé ọlọ́run bá nàbí yìí báyìí wọ́n bá ní sọ. أو إصلاح حالي àbí ẹ fẹ́ ṣàtúnṣe àwọn èèyàn kan èmi tí ń já ni o àwùjọ kan ń dàrú ni o ẹ fẹ́ ṣe sólùkù ẹ fẹ́ ṣe àtúnṣe bí ó mọ̀ ò ṣe ní dàrú ìyún nǹkan méjèèjì náà ló lè mọ ọdún pé a tún lọ program lẹ́nu. eléyìí kóńkálùkù ó dì mú yín pé àwọn oníṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjókòó nǹkan tó ti á pọ̀ kódà ìjókòó méjì àgbègbè tí ó ti fẹ́ gbàgbọ́ ìjókòó súnà wọlé ẹ̀sìn ìta sọ ni pé oore ni kálọ̀ sọ̀rọ̀ tala ó fi mi àti ìsìnkú ngẹ́ pa wà lónìí àbí àlọ́ sọ̀rọ̀ tala hadith wa min hadith ya fa wa abu malik al-ashari wípé oníkálukú yín tẹ bá ń gbọ́rọ̀ al-Qur'an hujjatun lak aw alayk ìmọ̀ akọ́ jẹ́rìí fún akọ́ jẹ́rìí lórí wíwá táwọn wá bí ọlọ́mọdé jẹ́rìí lórí o yọ jẹ́rìí fún àìsàn náà gbọ́dọ̀ ti jẹ́rìí fún àwọn ìpè tá a bá ń gbà wọn táwọn gbé ọlọ́njà lè máa mú wọn lò láhàwọn àfọlẹ́bí náà hadith ọ̀rọ̀ tí ń káwá sàlàyé ọ̀rọ̀ tí wọ́n ní kí a wá sọ̀rọ̀ lẹ́yìn. ó ń kàtà sí farabalẹ̀ púpọ̀ àwọn kan lẹ́ gbólóhùn tí wọ́n ní ká wá sọ̀rọ̀ rẹ̀ lórí yóò ní ìdí kí ń kálukú wa kásẹ̀ payẹ̀ mi wa torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àsìkò yìí kan bẹ̀rẹ̀ bẹ̀ gbólóhùn yìí tó jẹ́ pé tí ì bá ṣe ń tọ́lọ̀ sọ̀rọ̀ bá tàánú lérí ìmọ̀ ọlọ́run gbàdúrà bí wọ́n báyìí kò lè mójútó rẹ̀ kẹlẹ́ bó ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà sì ń bẹ náà yàtọ̀ sílẹ̀ yìí náà sẹ́pẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ pé ògùn àná àjọ mọ̀ tó jẹ́ pé ń dá ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà lòlù àbí nínú ẹ̀sìn gẹ̀ fún wa tó jẹ́ pé sì ń náà kékeré mọ̀ àbí àyè náà. gbólóyìn wọn sàlàyé ọ̀rọ̀ tọ́ba ilé jẹ́mi mi báyìí qamat qiyamatuhu alkiyama rẹ̀ tó nìyẹn. àwọn kan náà kí làwọn nǹkan tá a fẹ́ gbéyàwó nínú ọ̀rọ̀ yìí nǹkan aláàkọ́ tá a fẹ́ sàlàyé lórí ọ̀rọ̀ tá a sọ kalẹ̀ òun náà ni fadlul ilmi wal ulama khususan ashabul hadith. eléyìí yóò máa jẹ́ àdá àni àmúrẹ́tì ilmiya yóò tàbùkù jókòó yìí ká sọ̀rọ̀ àlámọ̀rì tó kẹnu tó báyìí ká mọ̀ sọ pàtàkì tí ń jẹ́ mọ̀ fún wa lónìí lónìí gba bá ti kó bá ti gbà wá mọ náà bí nílẹ̀ ìtara pàápàá jùlọ ọlá tí ń bẹ fáwọn ulama àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n jẹ́ àwọn afáàládìs bí tàfẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àwọn afáàlẹ́ hadith ọláwo ni ń bẹ fún wọn bákan náà afẹ́ ta gbogbo wa afẹ́ tawájí àtẹ̀mbí lónìí wọ́n padà sí náà àfojúsùn fáwọn ọmọ wa alhamdulilayi abdulhamid nọ tàfẹ́ class alhamdulilayi kódà kò ti ajúzù mẹ́ta tán ó sì gẹ̀ ó dá oore ní fún umma yìí o oore ni o alhamdulilah oore ni o tó gbẹ́njọ́ àná àbá anájọ́rò wọn sọ pé à ah, gbogbo ojú àwọn kò sí dúpẹ́ àlọ́ tàfi ìdòkú sí nǹkan kan wọ́n dá ilé mùsùlùmí tẹ́lẹ̀ tí ń kọ́ mọ́ kúrán nǹkan tẹ́ pé kúrán wọn ó ti yẹjú gan ọ̀fẹ́ ẹ̀ sí ẹ̀yìn ìjọ alhamdulilah lẹ́nu. ṣùgbọ́n kámọ́tò padà wà á jẹ́ pé mùsùlùmí táwa kó sí tá à ń pariwo yìí káwọn mẹ́rin náà tó ta èèyàn mélòó ni wọn ta jókòó yìí tọ́jú pé a ní àfojúsùn àfáwọn ọmọ wa lálẹ́ iná ọgbà alhamdulilayi ọmọ méjì wà méjì ní ahadis. <laughs> bẹ́ẹ̀ sì ni inna allah la yadfa olùbẹ̀lá bí rahmat ashabil hadith wallah bẹ́ẹ̀ ni tẹ́sán hadith yẹn ọlọ́run ìkànnì àwọn sáláàfù ni ọlọ́run yóò mọ̀ tilẹ̀kùn máa dánwò musiba tí bá ṣẹlẹ̀ sí umma islamiyya lásìkò kọ̀ọ̀kan ọlọ́run mọ̀ tilẹ̀kùn mú musiba yẹn pẹ̀lú káwọn afáàládìsì kẹ́ mọ̀ lọ́kà àkíkẹ́ lọ́mọ kọ́ ẹ̀yin fọlá gbọ́dọ̀ tó níbẹ̀ torí pé Kùránì tá à ń gbéra ní nǹkan tí ó bá sí ilmu hadith tí ó láwọn fàtí lóko ti ma hadith tí ó máa ní yẹn yẹn ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ ẹ̀ torí pé bí hadith tó lẹ̀ sí ti lè dàrú máa lọ. àtọ́rọ̀ ẹ sọ níbi hadith oníkiri o ní ṣèyítọ́ ní gbé tó lè dàgbà mú Kùránì jẹ́mọ́ ṣé dọ̀ yìí Kùránì wa àwọn ìmọ̀ ń dọ̀ yìí Kùránì wa mọ̀ọ́dún Kùránì gbogbo quran kúlò ha máa dá sọ̀hìhà kúlò ha ẹ dá ọ̀dọ̀ mẹ́rin ah, ok báyìí mo ti ṣe bí lecture yóò di kíláàsì o gbogbo quran pátápátá kò sí kò sábàyàn bẹ́ẹ̀ ǹjẹ́ ọba yí wọn bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n gbọ́dọ̀ nìkan dé torí kọ́ ọ́ Rasulullahi sallallahu alaihi wasallam tọ́bọ̀ fi òun sọ lọ́run wíwá ìbẹ̀rẹ̀ tó sì mọ̀ọ́mọ́ ọ̀rọ̀ tiẹ̀ nítorí fẹ́ pàṣẹ wọlé ńlá káyìí títí mọ̀ọ́mọ́ ọ̀rọ̀ ẹ̀yìn fọ̀tà àlẹ́ bó o ló ṣe mọ̀ yìí pé ẹni ìfẹ́ mú mi lẹ́rú ni ẹ fi sọ fún wa yìí pé dandan ni ojú bẹ̀ ni agbọ́dọ̀ sọ láti ń bẹ fún ìmọ̀ pàápàá ìmọ̀ àdìs lẹ́yìn náà a bọ̀ síbi àwọn nǹkan tó fẹ́ gbéyàwó ní táàsì pàdé bẹ̀ sọ gbélé lọ́kọ̀ náà kẹ́ a bọ̀ síbi ọ̀rọ̀ hadith gẹ́gẹ́ kí ni kò ní hadith àti àwọn ọ̀nà tí hadith ń gbà bẹ̀rẹ̀ wa ìkànnì oríṣiríṣi ọ̀nà tó wà látàrí yẹn torí pé ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá fẹ́ sàlàyé ẹlẹ́kẹta awa o gbólóhùn so à ń sọ ìgbìmọ̀ mẹ́ta kọ̀ọ̀kan mọ́sìkì yà mọ́sìkì wo gbólóhùn yìí gẹ́gẹ́ sí hadith gbólóhùn yìí tó buwá buwá lájọ́ mọ́ ẹ má ti kọ́ ẹ má ti tó nǹkan sí hadith tálẹ̀ bí lọ sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam tálẹ̀ bí bá sọ ìgbà ń bìrì sọ kí ni tó sì bí náà ń bì sọ tí ò bá sọ àwọn èèyàn wo lọ sọ kí sì ni hukumu tágbè lórí nǹkan bá lórí àtàlàyé náà lẹ́yìn ìgbà náà á wà bọ́ síbi ọ̀ ntí hadith ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ gbé wá á wà bọ́ bí ni ọ̀rọ̀ ikú kí ni ó ń bóò lè ṣèrè dáàbò èmi àti yín kí ni pèsè sílẹ̀ èmi àti yín fún tẹ́pẹ̀ nkú gan. fún wa o bá a ti ń ṣe ìyẹn ó pé kú wà lóko. lẹ́yìn náà kí làwọn tó súnmọ́ ṣáàlọ́ tààlà báyìí bá gbọ́ wa tí bóò ní èmi ti mọ́ dáàbò láàrin yẹn bákan náà kí làwọn ti máa ṣẹlẹ̀ lérèfé kàmá jáàmì hadith barra ibn azib ọdọ mamu ahmed rahmanulah kí làwọn ti máa ṣẹlẹ̀ nínú sàárè yìí ní lẹ́gbẹ̀ẹ́ àlà àwọn eléyìí ó jẹ́ kókó márùn tí agbèjáwò níjókòó àgbẹ̀ lọ́sọ̀ọ́ kálukú wa Allah subhanahu wa ta'ala ti jẹ́ kó wáyé pé yarfa illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat. ọlọ́run bá subhanahu wa ta'ala ní gbogbo àwọn tí wọ́n bá jẹ́ adul iman minkum àwọn tí wọ́n bá jẹ́ ń gbàgbọ́ gbogbo àwọn tí wọ́n bá jẹ́ gbogbo àwọn tí wọ́n bá jẹ́ adul iman àwọn tí wọ́n jẹ́ mùmínú òdodo nù yín ọlọ́run bá ní musa gbéga fún wọn khususan tá a bá tó wá ní gbogbo àwọn tí wọ́n gbọ́ wọn bá gbọ́ tí ẹ bá jọ wà ní dárọ́jà kan náà tí gbogbo jọ wà ní ìpele kan náà wàlẹ́dínà utul ilma. gbogbo àwọn tí wọ́n tó wá ní mọ̀ nù yín alásọ̀dá ni tí wọ́n tún gbé pẹ́ẹ́lí ju tàwọn yòókù lọ. káàbàárí àyà mi mọ̀ ju àyà ìrẹ lórí ọ̀rọ̀ mọ̀ lẹ́tẹ́fì bí ó tó wa ní tó jẹ́ pé ń kálukú wa lọ́sàn-án lóru abúlọ̀ mọ sunkún ìmọ̀ yìí abúlọ̀ mọ sunkún ẹ̀ á èyí tá à ń sọ lónìí ọ̀pọ̀lọpọ̀ àti sọ́dẹ àti sọ́dẹ kún àwọn ọmọ pé ah, àwọn ọmọ yìí nìkan kan tí wọn náà yìí ti bọ̀ Imam Ibn Hazmi bàbá àgbàlagbára ni bàbá fi lọ kéw bisababi àgbàlagbára bàbá fi lọ kéw tó sì padà di wá di àfa gbogbo ayé lónìí rahmaullah rahmatan wasi'a àtọ́pọ̀lọpọ̀ àwọn àfẹ́sìn báńbáńbáń lọ ìmọ̀ àtọ́lá ni gbogbo ẹ̀ ń bá jẹ́ onímọ̀ láyé ọlọ́run ṣàgbéga fún àwọn kan wá ń bẹ pàṣẹ wá sọ pé ìmọ̀ ẹni pẹ̀lú àwọn sọ pé ìwé náà lórí nìsín pàṣẹ nínú wàhálà àwọn jìnnà aláwọ̀ dókítà ní kankan bí ṣe pẹ̀ka náà bẹ́ẹ̀ náà ni ìmọ̀ ẹ̀sìn sábà sọ pé ìmọ̀ ìmọ̀ àsọ̀rọ̀ mọ́ gẹ̀dẹ̀bí o òṣìṣẹ́ mi ọmọ ìbọn sọ̀rọ̀ mẹ́dísìn ọ̀bì fámásì o tá a máa sọ̀rọ̀ ìmọ̀ lágbo tá a wà irú mẹ́wò lásán alẹ́ ìmọ̀ ṣẹlẹ̀ ìmọ̀ ẹ̀sìn tó gbé Imam Shafi'i alẹ́ rahmatullah kí àbáni kulul ulumi siwal Qur'ani mashghulatun. kulul ulumi siwal Qur'ani mashghulatun. illa al-haditha wa fiqha fi ddini. illa al-haditha wa fiqha fi ddini. ọba sọ wúmi lọ́gbẹ́ illa al-haditha wa ilma al-fiqha fi ddini. illa al-haditha wa ilma al-fiqha fi ddini. bàbá ní gbogbo tí ń jẹ́ ìmọ̀ pátá yàtọ̀ sí Qur'an sí wàlúkúrò. ìwálé kúrò á ní mọ̀ṣíkìlá tún. bẹ́ẹ̀ pẹ̀lú mọ̀ṣíkìlá tún. mọ̀ṣíkìlá tún. gbogbo tí ń jẹ́ màtọ́ sí kúrò á mọ̀ṣíkìlá ni ṣé ìdúró mọ̀ṣíkìlá jẹ́ náà problem wàhálà arabọn mu ti pari fọ depi akitọ lọ ti bá sáàsì kankan asọ tó bẹ wúlò nàìjíríà kankan phd kankan ọkọ méjì ló tún gbọnu wàhálà mi. gbogbo gbogbo ma tó bá ti yàtọ̀ sí kúrò án mọ̀ṣíkìlá ni àwọn mọ̀ṣíkìlá nǹkan tí máa kó àìròjú báyà ni ilẹ̀ hadith. ilẹ̀ hadith. abẹ́ni àfi ìmọ̀ hadith nìkan tábàtì ọkùnrin àná òkìtì ìmọ̀ olótó ní ìtàtúmọ̀ òtà nídìí ma hadith. tá a bá ń sọ̀rọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ tá à ń sọ nìyẹn ilmu shar'i ìmọ̀ sharia ṣùgbọ́n àwọn àfa ń wá pẹ̀ka aláfin Qur'an aláfin gẹ̀ǹtẹ̀ ṣùgbọ́n àwọn àfa kan bẹ àwọn àfa alẹ́ hadith kí ni sẹ́ta wọn àwọn ni àwọn àfa tí wọ́n sọ àwọn ọlọ́run fi ń dáàbò bo ẹ̀sìn rẹ̀ àwọn ọlọ́run bá fi ń jẹ́ kí ẹ máa yọ èyí tó da nínú hadith kó ń bí èyí tó da èyí tó pamọ́ nàbí àwọn ni wọ́n ṣe wọ́lá lọ́sàn àti lóru lórí pé a fẹ́ mọ hadith tòótọ́ àti ń tẹ́ sọpá nàbí sọ́jú sọ bẹ́ẹ̀ sọ́wọ́n ti lọ́wọ́ sọ́lá máa yọ. ìmọ̀ hadith ìmọ̀kẹ́tọ́ ilmun khatirun jiddan ìmọ̀kẹ́tọ́ yẹ pé làhùrọ̀kọ̀lọ́lá àfẹ́ tí bá kọ́ náà ni wọ́n bó ti lè bó ṣe ìfẹsọ̀kọ́ lè bó ṣe kẹnu tó tó sì gbẹlẹ́gẹ́ bí ọ̀bọ̀ wọn táwọn afọ́ ní hadith yìí ṣùgbọ́n ìjẹkẹrẹ afẹ́fẹ́ akẹ́mọ̀ nǹkan wọn yìí pé àwọn kò ní hadith wọn wá máa ṣiṣẹ́ nípa ilmu riwaya wà tẹ̀rọ̀yà ilmu riwaya òun ní káwọn fọládìsì wọn máa ṣiṣẹ́ nípa pé afẹ́ mọ táwọn sọ hadith fún afọ Ibrahim ẹnu tààrà afọ Ibrahim ti gbọ́ tààrà afọ Ibrahim náà ti sọ fún bambambam wọn wà sọ́ọ̀dì gbogbo ẹ̀ kí ẹ tó wá panupọ̀ pé alhamdulilayi hadith yìí ah, à ń bìlọ sọ́dọ̀ tó nìkan náà fúnra sọ yìí pé ìdá faqadtumul haditha bir riwaya ìdá faqadtumul haditha bir riwaya fantanziru sáà ọlọ́run sànú wa o ìtí nù wà lóyún wà láti mùsùlùmí àkọ́kọ́ ìdá faqadtumul haditha bir riwaya tó bá ti di pé ìlú tẹ́ ẹ wà ó ti di pé kálukú tá à ń bọ́ bẹ́ẹ̀ kọ́ kálukú tá à ń sọ hadith lọ tí ọmọ tí ọmọ tí alágbájá ankiri kan tẹlomi mọyọ àfààní ìdá àfàkùntùmù hadith abẹrẹ riwaya tẹ ẹ bá ti sàfẹkù láàrin yín ẹ jẹmọ kan nínú o àwùjọ kan lẹwà ní ìlú kan lẹwà ní o tẹ ẹ wàárí àfa aládìsí kankan mọ tí ó sì mọ pé àdìsí eléyìí ẹtọ gbàwárì nítorí gbàwárì kankan rè fàǹtẹ́ńdòròsà àmì ipa ti súnmọ́ pààyè nù jẹmọ àfa aládìsí mélòó la nínú jẹmọ wa nílùú wa ńkọ́ nàìjíríà ńkọ́ fàǹtẹ́ńdòròsà tó bá ti di àsìkò báwọn ẹ mọ ìrètí ìgbà yẹn kẹ́ ìfọ̀lá torí pé ìgbà yẹn ńlọpọlọpọ àtàwọ̀ àmọ́ ọ̀rọ̀ ẹ̀sìn ilé kan fara lọ sọ́la ó bìrì wá tọ́jú náà lè yìí mẹ́rin ọmọ oṣù kan lè kéwò abẹ́ẹ̀kọ́ ọmọ kan lè kéwò yóò tún pariwo yóò tún fẹ́ fún sí ó bìrì wá tọ́jú náà lè yẹn àtọ̀wọ̀ ìkìláàfù ummati rahma gbogbo àwọn àdìsí ibú tẹ́ pé tí lọ́wọ́lá àwọn olàmọ́ ìṣẹ̀ máa ní ṣe dẹ̀rọ́sà rẹ̀ wáyà pé ẹjọ́ bó gẹ̀rẹ́ ẹ bá ṣe èyàn méjì tó mọ̀lẹ́ ọ̀nà ẹ fílẹ̀ àyàpẹ̀nu nu kó àná bíjọ sọ pé ká mọ̀ àyàpẹ̀nu ara kíni. wọn náà wà mọ́tẹ́lẹ̀ àmọ́ pé rẹ̀ lẹ àfọ̀rí ìjàpá kọ́tù ní hadith àbẹ̀rẹ̀ wáyà fàǹtẹ́dùrú sáà tẹ́ ẹ bá ti di pé ẹ ti ṣàfikún kẹ́ ẹ mọ̀ mọ̀ pé hadith lè báyìí ló ṣe wá báyìí ló ṣe wá ẹ̀mọ̀ ẹ̀ tí gbẹ̀yà yìí kí wàá ní gbogbo ariwo tá à ń pa kí ló fi ní sẹ pẹ̀lú àdé ìtàfẹ́sàlàyé ọ̀rọ̀ tá a fẹ́ sàlàyé mọ̀mọ́ta kọ̀ọ̀kan mọ̀tò kẹ̀yàmọ́tò hù kọ́ńtà rọ́ṣọ́ sálàm kódà ọlọ́run kó bá ní sàwọn tí wọ́n plan program lẹ́sọ̀ orí odidi báṣọ làwọn fẹ́mi gẹ̀ẹ́sì lórí hadith wọ́n ti sọ́kùn kúmù lọ kẹ́rẹ́ àǹdáríkì torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn kan máa wà pé alimashihur àkọ́dọ̀ àwọn afáde amọ́ ní kékeré àwọn ni alimashihur fi answer to the nurse tó yẹ pé ó ti gbajúmọ̀ lẹ́nu àwọn ìtẹ́ pé ẹ̀ ní fẹ́ tí ìbáṣẹ tó bá jà nílùú wa ńkọ́ nàìjíríà ńkọ́ fàǹtẹ́ndìrì sáà tó bá ti di àsìkò báwọn ẹ̀ mọ̀ retí ìgbẹ̀yà kẹ́ ìfọ̀lá torí pé ìgbà yẹn ìlọ̀pọ̀lọpọ̀ àtàwọ̀ àmọ̀wọ̀n rẹ̀sìn ilé ìfẹ́ fara lọ sọ́la obìnrin wàtọ́ ìmìnira ìmọ̀ ọmọ oṣù kan lè kéwò abẹ́ẹ̀kọ́ ọmọ kan lè kéwò yóò tún pariwo yóò tún fẹ́ fún sí obìnrin wàtọ́ ìmìnira ìyẹn àtọwọ́ ìkìláàfù ummati rahma gbogbo àwọn àdìsí ibú tẹ́ pé tí láwùlà àwọn ulama ìṣẹ̀ máa ní í ṣe dẹ̀rọ́sà rẹ̀ wáyà pé ẹ̀jọ̀ bó o gẹ̀rẹ̀ kí lè ṣe wá ta ló gbà kankan àbá mọ́ mọ́ ẹ̀ bá sì mọ dáhùn ètò ọmọ ìkìláàfù oṣù kan ẹ̀ fi lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ bá ṣe ẹ̀mí kí tó ọmọ ìlànà ẹ̀ fi lẹ̀ àyàpẹ̀nu kó àdàbí kí ó sọ pé ká mọ̀ àyàpẹ̀nu ara kẹ́ni wàhálà wà mọ́tẹ́lẹ̀ amakọ yẹrẹ lẹ àfọwọ́n ni ìjàpá kọ́tùmù hadifa bẹ̀rẹ̀ wáyà fàǹtẹ́ dòrò sáà tẹ́ ẹ bá ti di pé ẹ ti sàfẹ́kù kẹ́ ẹ máa gbé àdìsọ́lẹ̀ báyìí ló ṣe wá báyìí ló ṣe wá ẹ̀mọ̀ ẹ̀tí gbẹ̀yà yìí kí wàá ní gbogbo ariwo táǹpà kí ló fi ní sọ pẹ̀lú àdé níta afẹ́ sàlàyé ọ̀rọ̀ tá a fẹ́ sàlàyé mọ̀mọ́ta kọ̀ọ̀kan mọ̀tò kẹ̀yàmọ́tò hù ntọ́ wọn mọ̀ṣẹ̀húr lọ́dọ̀ wa ntọ́ gbajúmọ̀ tó ń gbogbo wa mà program ilẹ̀ sọ̀rọ̀ odidi bá tó lọ́wọ́ fún mi wọ́n jazakumullahu khairan dhalik torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn kan máa pé al-mashhur àkọ́dọ̀ àwọn afáde amọ́ ní kékeré àwọn ni al-mashhur fi answer the nurse tó yẹ pé ó ti gbajúmọ̀ lẹ́nu àwọn ìtẹ́ pé ẹ ní fẹ́ tí ìbá ṣe tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ mọ̀ kódà ẹ̀ ní ronú kò ní wọ́n sùn náà káyọ̀ pé kí ẹ ṣe ronú pé kíní iná ṣé hadithu nínú tẹ́lẹ̀ kí wọ́n ka Kùránì ah, ní ọlọ́wọ́ sọ́dọ̀ àwọn sọ́dọ̀ yìí tó wà ní Kùránì pé innahu la yuhibbul musrifin títẹ̀ pé tùbọ̀kẹ́ rẹ̀ mú wa ó ní òun nínú ọlọ́ aláyọ̀ mẹ́rin musrifin yìí tó lọ́n wí ni pé innahu la yuhibbul musrifin dájúdájú òun ọlọ́n rúyẹ yàrá òde yàrá subhanahu wa ta'ala pé dájúdájú ọba náà kò nífẹ̀ẹ́ àwọn onínàápa kò dá kwara mẹ́ bí Kùránì ṣe rí ti alásọ̀dá ló mọ̀ mọ̀ síbẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ dẹ̀ ni táwọn afáàyàn sì ni pé wọn ò wọ́n ń pẹ́ra tábìlì sáà sọ pé man kadhaba alayya falyatabawwa' maq'adahu minan nar gbogbo ẹnikẹ́ni àti ìfọ̀mùtàwátẹ̀ tó bá ti lè mọ̀ọ́mọ̀ fojú lẹ̀ pàrọ̀ mẹ́rin sàlámà yìí tó ní mo wí báyìí tí ń sì wí bẹ́ẹ̀ ibi tí ó sáájú kò sí nílé nẹ́kọ̀ọ́ rẹ̀ wá ọ̀rọ̀ sànú wa o ọ̀rọ̀ yìí màmá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ wa èmi yóò gbé wa àdé kọ́ mọ̀ kódà yẹn ronú kò ní wọ́n sinaka yẹn pé kí ẹ ṣe ronú pé kí ni yìí ná ṣé hadith ni ná ṣé kí n bá ka kuran ní sọ ká àwọn àti nìkan ilé láíláí ẹnì kan tó kọ́ ní ọlọ́wọ́ bá sọ ní kuran pé yín lọ́wọ́ láyọ̀ ṣẹ́gun mùsùlùmí mo ní kò sí láti láti bẹ̀rẹ̀ lókè kuran kò sí lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀ kò sí. ọjọ́ àyẹ̀wò sọ̀rọ̀ yìí tó wà ní kuran pé oni òun nínú ọlọ́run aláyọ̀ mẹ́rin mùsùlùmí in tọ́lọ̀ ń wí ni pé innahu la yuhibbu al-musrifin dájúdájú òun ọlọ́run wúyẹ̀ yàrá yàrá Allah subhanahu wa ta'ala pé dájúdájú ọba náà kò nífẹ̀ẹ́ àwọn onínàápa kò dákọ̀ rẹ̀ mẹ́ dúkùrọ̀ àti rí ti alásọ̀tà ló mọ̀ ẹ̀ mẹ́sẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n hadith tí kò bá ẹ̀rẹ́ kẹ́kẹ́ àti gbọ́n náà hadith ní gbọ́dọ̀ hadith ní a wọ́n tẹ́ wọ́n tẹ́ sẹ́kùn kìíní yẹn wọ́n kàn án sẹ́yìn àwọn ayẹ́dẹ́ nìyẹn tí wọ́n mọ̀ dẹ̀sìrú bẹ́ẹ̀ dẹ̀ ni táwọn afáàyàn sì ni pé wọ́n wọ́n pẹ́rẹ́ lọ́kẹ́ mọ̀ nǹkan dábàá alẹ́ yìí فليتبوع مقعده من النار gbogbo ẹnikẹ́ni àti ìfọ̀mù tàwátẹ̀ tó bá ti lè mọ̀ọ́mọ̀ fojúlẹ̀ pàrọ̀ mẹ́rin sàlámà yìí tó ní mo wí báyìí tí n sì wí bẹ́ẹ̀ ibi tí ó sáájú kò sí lè ná kọlọ̀ rẹ̀ wá ọ̀rọ̀ sànú wa o ọ̀rọ̀ yìí màmá tàkù kọ́mọ́sì kìyàmó tó o kí ni sí hadithu ni hadithu ni hadithu kọ kí ibo wíjẹ ma ẹ dáhùn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ wa ẹ̀mí yóò gbọ́ wa hadithu ni hadith kan kí ló bá ta sọ bẹ́ẹ̀ àkọ́kọ́ náà àwọn àǹfààní nígbà tí wọ́n sọ́kọ̀ kọ̀ wà látàn wọ́n ṣe rí nítorí ní hadith wọ́n lọ́sọ̀mọ́tì hadith yìí wọ́n tán fi sùn kankan àtàwọn nǹkan mìíràn ti mọ̀ tán fẹ́ fi hàn gbàsíkò àwọn nǹkan kan bẹ̀ tó yẹ ká mọ̀ nípa hadith bí hadith ti ń dọ́dọ̀ wa ó yẹ ká mọ̀ amsam ni sahibul hadith sallallahu alaihi òun kankan ni ọlọ́run fi hadith tó máa bẹ́ẹ̀ kọ́ oníbánisọ̀rọ̀ ọmọ yẹn tó kọ́ ní hawa in huwa illa wahyu yuha ìtọ́nà máa ní wílé wì yóò sì sọ bí hadithu. ṣùgbọ́n àwọn hadithu kan mẹ́tẹ́ pé táwọn afárá ti bá ṣe wàá yọ̀sán lóru tí ẹ ń bá wádìí wádìí wádìí wádìí tán wọ́n rí pé ọ̀rọ̀ yẹn ò padà lọ́dọ̀ ànábì wọn ò rí okùn yẹn wọn ò rí fàdọ́dọ̀ dání o àbí sọ̀lá ṣùgbọ́n nígbà míì ó jẹ́ ó lè jẹ́ pé okùn yẹn ó lè jẹ́ pé ọ̀dọ̀ sàbẹ̀ kan ló parí ìgbà mi bẹ kó lákòókò ń lọ mọ lọ́dọ̀ sàbẹ ó jẹ́ pé kẹńdà àwọn ọmọ kí o sọ hábà ló ṣe kí ni o ní okùn yẹn parí jẹ lọ́dọ̀ rẹ̀ àti bá ń bá lọ nítorí eléyìí àwọn afárá dìísù wà lọ́dà ẹ̀jẹ̀ àtàwọn òbíọ̀dù kan wọ́n ní hadísù ó pín sí ọ̀nà mẹ́ta ìkan náà táwọn àgbà pín ní o tẹ̀gbẹ́ nígbà mi náà ní sùkúl náà sọ pé classification based on nǹkan báyìí báyìí a fẹ́ pín hadísù sí ọ̀nà mẹ́ta lérí ibi tí sálọ̀dù yẹn ń parí sí. a ní ìrìn hadísù kan àwọn afáàpẹ ní hadith hadith ni hadith kí ló bàtà sọ bẹ́ẹ̀ àkọ́kọ́ náà àwọn àǹfààní nígbà tí wọ́n sọ pọ̀lọpọ̀ wà látàn wọ́n ní sẹ́ rí ní sẹ́kùn ní hadith wọ́n lọ́sọ̀mọ́ tí hadith yẹn sọ́mọ́ tí a fi sọ kankan àtàwọn nǹkan mìíràn ti mọ̀ tá a nìfẹ́ fi hàn gbàsùkò. àwọn nǹkan kan bẹ̀ tó yẹ ká mọ̀ nípa hadith bí hadith ti ń dọ́dọ̀ wa ó yẹ ká mọ̀. amsam ni sahibul hadith sọ́wọ́tò sàlámù àlẹ́ òun kankan ní ọlọ́run fi hadith rà abẹ́kọ̀ọ́ oníbànisọ̀rọ̀ ọmọ yẹn tó kọ́ ní hawa in huwa illa wahyu yuha nítorí ọmọdé wí lówì yóò sì sọ bí hadithu. ṣùgbọ́n àwọn hadithu kan mẹ́tẹ́ pé táwọn afárádì ti bá ṣe wàá yọ̀sán lóru tí wọ́n bá wádìí wádìí wádìí wádìí tán wọ́n rí pé ọ̀rọ̀ yẹn ò padà lọ́dọ̀ ànábì wọn ò rí okùn yẹn wọn ò rí fàdọ́dọ̀ dání o àbí sọ̀lá ṣùgbọ́n nígbà míì ó jẹ́ ó lè jẹ́ pé okùn yẹn ó lè jẹ́ pé ọ̀dọ̀ sàbẹ̀ kan ló parí sí ìgbà mi bẹ kó náà kókun lọ́wọ́ lọ́wọ́ lọ́dọ̀ sàbẹ̀ ó jẹ́ pé kan náà àwọn ọmọ kí o sọ hábà ló ṣe kí o inú okùn yẹn parí sí lọ́dọ̀ rẹ̀ àti bá ń bá lọ nítorí eléyìí àwọn afárá bíi fòwọ́n dára ẹ̀jẹ̀ àtàwọn ògbìyànjú kan wọ́n ní hadithu ó pín sí ọ̀nà mẹ́ta ìkan náà táwọn àgbà pín classification based on nǹkan báyìí báyìí a fẹ́ pín hadithu sí ọ̀nà mẹ́ta lérí ibi tí sanadu yẹn ń àwọn afáàpẹ ní hadithu alimarufu kí mọ̀ pé o ẹ bínú ti di kíláàsì ní ẹ bínú kẹsí pé padà sùn o ẹ jẹ́ ti gàdúrà ẹ bínú ṣùgbọ́n kọ́lé bàjẹ́ yíya ni o hadithu kí la pé o alimarufu ẹlẹ́ẹ̀kejì àwọn afáàpẹ ní alihadithu alimakutu ah sọfúnla alimawukuf alihadithu kí ni o alimawukuf ẹlẹ́ẹ̀kẹta alihadithu alimakutu sábà kò lè hadith al-maktub mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́mọ̀ ìjáfàfà yóò yé wa bí nílẹ̀ ìṣàlá ní tí mo fọwọ́ sọ pé hadith ni hadith kọ gbọ́dọ̀ àjọ àmọ́ nísìn gbogbo rẹ̀ hadith lápèjúwe ní sọ pé sẹ́wọ̀n làdí ànábì o lápèjúwe kání pé àfa wa ni ànábì wa rè tó mọ ní sọ́nù hadafa wa tí ń sọ hadith fọ wa èmi kẹ́kọ̀ọ́ dọ̀ wọn kẹ́bi sọ̀hárà àwọn kẹ́kọ̀ọ́ dọ̀ mi bábàbà tí àwa ti kẹ́ gbogbo káwa sọ pé àfa yìí ọ̀n wa ní hadafa àwọn èèyàn báwọn pé hadith báyìí kan ọ̀sán ọ̀sán hadith wọn yóò dà pọ̀ tàwọn pé abọ́dọ̀ lágbájá abọ́dọ̀ fún gbọ́ngbọ́n lágbájá ọ̀sán fún gbọ́ngbọ́n lágbájá ti dọ́dọ̀ mi dọ́dọ̀ wọn. gbogbo hadith wọn bá ti trace bá láti ọ̀dọ̀ ẹni tó sọ hadith yẹn tó wá wá tó kùn rẹ̀ wá gùn lọ́dọ̀ ànábì tó kọ́kọ́ sọ ọ̀rọ̀ yẹn lábẹ́ pé ní hadith al-marfu' kí lábẹ́ pé o. hadith tí ọ̀dọ̀ ànábì pàpàtà tí ò sí kò sí wàhálà fa ànábì náà lọ sọ sọ́ọ̀sì ànábì náà ni sallallahu alaihi wasallam. ìyẹn clear so clear jẹ́ mọ́. bá a tó wá ń bá tẹ̀yìn náà bọ́ náà láti wàrà mu wọ́n wá rí hadith náà fẹ́ sọ yìí wọ́n wá wọ́n wá ń tòbọ̀ wọ́n tòbọ̀ wọ́n tòbọ̀ ìgbà tí wọ́n ròkun rẹ̀ gbọ́bítà lè fọkùn yẹn dé kọjá ọ̀dọ̀ mi báyìí kò dúró àná bí mà ọ̀rọ̀ ta ló dé yẹn ọ̀dọ̀ tàbí lọ́ parí sí àwọn hadith ló ń náà hadith al-mawquf kí láwọn pé o. ẹlẹ́ẹ̀kẹta nígbà wọn ti ń tokun bọ̀ kódà kò tí a padà gùn lọ́dọ̀ tèmi ibi tó parí sí lọ́dọ̀ tàbí ọ̀dọ̀ ẹni tó kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tàbí lọ́ parí sí wọn ní hadith yẹn al-maqtu' kí láwọn pé o. hadith mi ìlànà ìlànà báyìí nìsín níbàámu sí ọ̀nà tí gbàdọ́dọ̀ wa ni o ṣẹ̀pẹ́ ọ̀tọ̀ ni àwọn tájú mọ̀tẹ́lẹ̀ sọ yóò lọ ìfún kankan yẹn so ìyẹn à níbi kí n lórí ẹ̀ ìyẹn nípa pé bí sanadu ṣe tún papọ̀ kankan ni ṣùgbọ́n nípa túrúkù la báyìí so a ní ràdífù mẹ́ta mọ̀rọ̀fọ́ àti mọ̀wòkúfù àti mọ̀tọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n jẹ́ oyè wa hadith ni wọ́n ṣùgbọ́n wọ́n tó hadith tẹnumọ́ àwọn àdìfẹ́rẹ́ pẹ̀lú ẹ̀ àgbàdo sọ dàrẹ́tì hadith ṣùgbọ́n tí èmi bá wá sọ tẹ́bi sọ̀hárà tọ́jú mọ̀kúfù ni mo lápè mọ̀kúfù sóun náà sí àmọ́ pè ní hadith àbá ní pè ní hadith ibi tá a wá lọ́gẹ́ nìyẹn àwọn àfáà ni àmọ́ pè ní hadith tó bá dé méjì pé ẹ sáàsọ̀rọ̀ kú wọn ni wọ́n sọ tó yàrá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ méjì yàtí nítorí mi ò jùlọ létí ẹ̀ mi. abúlé mi náà bá sì ń bẹ́ni sọ̀rọ̀ ìjẹ́mọ̀ sábẹ́ náà bá nàbí wọ́n wá kọ sí àdìsù mọ́mú kọ́ tájọ gbà yìí pé tí àtọ̀ lálàáfíà jù bàtà kùrán lẹ́yìn pé ẹ̀yọ kùrán ní ọ̀tọ̀ bọ́lọ̀ ló sọ lé tí àtọ̀ gbádùn jù láyé sọ ibùkọ́ rí nu. ajumatu umma aladalik umma fẹnu kò lórí ẹ táwọn tẹ́tẹ́ àwọn kan tẹ́tẹ́ lé tí wọn ò kí wọn yọjú tí wọn nù sọ́wọ́n àdìsù máa kọ́ lọ́gbẹ́ ọ̀sọ̀ ibùkọ́ rí gan ní pọ́blẹ́mù nǹkan ń sọ sọ́yìn bukọ́rí ní problem tẹ́tẹ́ wọ́n sọ̀tà àtàlàkọ́wò ní ọmọ bìlì kọ́bùl ọlọ́run ní kí gbogbo ọmọ kí wọ́n gbà tí àlọ́ ọmọ bukọ́rí pé a ti tẹ́wọ́ gbà kọ̀bùlù òsì ní sífù kankan àbí ọ̀rọ̀ mọ́tàlá tó kè sọ́mọ́ ó tó di pé nǹkan kó ní kọ̀bùlù pé gbogbo àtọ́ gbàǹkà yìí o ọlọ́run ti parí àtòkè sọ́mọ́ ni pé mo ti tẹ́wọ́ gbóńtì àdé ìtọ́wọ́ lórí ẹ̀ ìsọ̀yìn náà mo sọ fún ọ̀la tọ́lọ́ máa nífẹ̀ẹ́ rúkan àtúnyí ńlá yà lọ́bẹ̀. abdul ibn abbas òun ló sọ̀rọ̀ yìí wọ́n sì wá lọ kọ ọ̀rọ̀ yẹn sínú kíni inú tí a hadith gẹ́lẹ́ kánàbí lọ sọ kíni ẹ̀rẹ̀ ọ̀rọ̀ ló parí sí abdulhamid abbas mo kúfù ní ṣùgbọ́n làwọn fúnkùn rọ́fù yìí kí sáà mi sọ pé nìkan ló lójó nìkan lọ kìí ṣe ta mọ́mọ́ ní kíni o pẹ̀lú làákàyè ẹ̀rí àti ìmọ̀ tó kọ́ lọ́nà bíi ló fi mọ̀ wípé kọ́ fẹ́ méjì mẹ́ta mẹ́rin ó lórí ju kọ́ fẹ́ yọkẹ́ lọ. kò yá àwọn yẹn. wà á dẹ́ ìṣàfihàn mújáde mẹ́rin pé sábì tó bá ti wà báyìí tó kọ́ mọ̀ kúfù ọmọ ní kíni o fókùn hadith ni màmá tàkùn kọ́mọ́ sí kìyàmù tù hadith kọ́ hadith ni mawqufan kí mo pé o hadith ni mawqufan náà mà ní tuntun mọ́ tí mo sọ nísìn hadith ọ̀rọ̀ tani o ọ̀dọ̀ sàkàlọ́ bí kò hadith ọ̀rọ̀ sàbí ni kò dọ̀rọ̀ tani o ànàbí ṣùgbọ́n ìtí sàbí wa ń bá ní sọ ìmọ̀ màmá tàkùn kọ́mọ́ sí kìyàmù tù ẹ̀ ń bá ilé kú àlìkámẹ̀rẹ̀ ti tó sẹ́yìn lè mọ̀ nínú làákàyè láà abẹ́rẹ́ ni kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá ti fi ṣe hayatu mazakiya àti hayatu ìsẹ̀mí ayé ìkẹyìn kì í ṣe tẹ́yìn mọ́mọ́ pẹ̀lú làákàyè torí pé gbòyóòbù ni àwọn nǹkan kọ̀ọ̀kan ni alẹ́dínlẹ́ yìí lọ́gbọ́ sọ́nà máa sọ nìyẹn àwọn tí wọ́n nígbàgbọ́ sí nǹkan kọ̀ọ̀kan nínú àwọn ìtọ́pamọ́ táàmù oníkiri ọ̀rọ̀ ti sẹ̀nu sàárè táàmù. àyàfi ntọ́lá mi ti kọ́ ìlú wáhì tọ́lọ́ ń bá bani sọ tẹ́bí gáàsì mi àdìsá bílẹ̀ mi Abbas lámà mọ́rọ̀ mi sọ́ọ́ hadith lọ́rọ̀ yẹn mawqufan ṣùgbọ́n se ṣe hadith ni marfuwan ṣùgbọ́n mawqufun ni lahu hukumu kíni o dèmọ̀ tíyìn kọ́ tíyìn bá ti pílẹ̀ àní problem mọ̀ akẹ́kọ̀ọ́ akẹ́kọ̀ọ́ máa bá àwọn abọ́ ni máa ní hadith sọtọ́ bá kẹ́kọ̀ọ́ sọ pé hadith ni ọ̀rọ̀ yìí àwọn abúlé pé ẹ̀wá o ṣé hadith ni mawqufan àbí kíni o marfuwan tá a bá rìn kan láyé yìí lọ́mọdé sọ yìí tó bá sọ yìí pé hadith ni ọ̀rọ̀ yìí marfuwan ẹni ṣe mistake o kí ló o mistake ni mọ̀ọ́kúfù ni pẹ̀lú gbogbo wa ń tàṣe èyí ni lẹ́yìn tààlà ìyẹn odó bá wọn. táwa ni a ṣe wákùfù àdìsí lé lọ́rùn àbí dókà kan tààlà fi àdìsí kọ́ lọ́rùn pé ẹ̀ ń tọ́ sọ́rí o tọ́pọ̀ tẹ̀lé kí a máa ń ta ló sọ àdìsí tẹ́ ń gbé káàkiri kankan ẹ̀ ń tọ́ sọ́rí tààlà fi kọ́ lọ́rùn jàmáà Allahu akbar bí kìíní ìṣòro mọ̀ṣúhùrù lọ́dọ̀ ni àti tọ́yọ́ pé mi àti ń jọ mọ̀ wípé kìnìún kan bẹ tọ́pọ̀ tẹ̀lé pé jọ mọ̀ tẹ́lẹ̀ ni pé hadith la hadith la mọ̀ kọ̀wé àkí pé hadith kan bẹ mọ̀ta ìmọ̀ ti kó àkẹ́mọ̀ ìdí tó bó ti jẹ́ fún bu alájọ mọ̀ tó gbajúmọ̀ lẹ́nu wa bẹ́ẹ̀ náà ló sì gbajúmọ̀ lẹ́nu àwọn sàbí. kò clear bí mi bẹ́yìn ìṣẹ̀mọ̀ tẹ́mi náà mọ̀ tájọ́ rò pàdé ìtòlá àtijọ́ yẹn bẹ́ẹ̀ náà àwọn sàbí náà kí nìyẹn ti kọ́mọ̀ tàbí eléyìí sọ àà ìtí ẹ gbọ́ yé látọ̀yọ́ ajẹ́rú anúta nìyẹn o àyẹ̀mí sọ̀rọ̀ lọ́rọ̀ sọ́lá mi ṣùgbọ́n kó ń bà kámbà tí wọ́n ṣe wàhálà tá a wọ́ gan ni kí ní kọ́mẹ́sì lẹ́nu jùlọ àwọn sàbí tá gẹ́gẹ́ ni ló yẹ pé gbogbo gbàdá yìí ni wọ́n sábà sọ̀rọ̀ yẹn. àwọn àáfàá ni àáfàá wa tó jẹ́ pé ńgbà tí gbogbo tánìm sàlámù ọmọdé náà gbogbo èèyàn ni gbẹ́bùn wá fún àníbi sàlámù ah, níbi ọlọ́run ti dé dáwà bó ṣe máa lọ nìyẹn àwọn kan mọ̀ ṣe dáwà àwọn kan mọ̀ náwó kun pé kásá lè bàjẹ́ wàlùjọ náà kájúmọ̀ ṣe nǹkan kan bí iṣẹ́ yẹn ṣe ń lọ nìyẹn ṣùgbọ́n nígbà tàbí ọmọdé náà ẹnìkan ń bẹ nínú olùmọ̀dé náà jọ náà bí ó ṣe ń gbéra bìrì tàgbé bá òní tí ó gbé ẹni ẹ̀jẹ̀ náà ti la bí ti ká sọpá gómìnà bílà nísìn kátà tó ń jẹ́ náà ẹlòmíràn bí n ń wá wòye pé síbi tó bàbá sọ náà ni wípé àwọn tẹ́ pé wọ́n máa ń ná bí àmúwálì kún wà fún síkùn náà ní jihadi wáyé abẹ́kọ̀ ni pẹ̀lú dúkìá àti kíni àtẹ̀mẹ́yìn nínú dúkìá dúkìá yìí sọ owó nìkan dúkìá nímọ̀ ìmọ̀ dúkìá ni ẹ àwọn àwọn ọ̀fẹ́ jihadi ti di rẹ̀ àyìn jihadi àwọn àbáyọ̀ ṣe gan ó ju tiẹ̀ lọ ó dọ̀rọ̀ mí tún yẹn tá à ní tẹnubọ̀ jihadi ti mọ̀ kéésì nǹkan kékeré ẹni ìwà wò kí ló ń fẹ́ fànàbí gbogbo ènìyàn fànàbí nìkan kan kan wọn kò yìnyín kú lówó nǹkan nìkan ṣùgbọ́n ibi mi náà bímọ ọmọ mi gbogbo ẹsẹ̀ nǹkan mi lọ bá nàbí èmi náà ọmọ ọmọ mi lọ bá nàbí mi ibi ṣe hadiya fanamu sọlá ọwọ́ amú ọmọ yẹn ìwà lọ kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́lẹ́ nígbà fanamu sọlá tàbí tọ gbogbo ẹni wà nǹkan nǹkan ṣùgbọ́n èmi ò ní tí mo lè gbé wá o ṣùgbọ́n láti ọ̀la ó tẹ̀mí kúwọ́ náà tó wọ ọmọdé náà èmi náà ní kíni o mo lọ́mọ tí alásọ̀tara pèsè fún mi ọmọ ìrè jẹ́ ọmọ ṣe bọ̀ ìsìn rẹ tó fi pàdé ọlọ́run bá jẹ̀máà gbọ́dọ̀ yìí sàfà fáàdì láwùjọ yìí kí kásá mọ́tò yà lọ́bẹ̀ lọ́gọ́dọ̀ fáàdì mílò tó fún máàna mi ẹ̀rọ mílò tó fún máàna mi bẹ́ẹ̀ kì í ṣe tó wá fẹ́ wọláì bẹ́ẹ̀ dẹ̀ ni bọ́rọ̀ ṣe rí ni ewu ewu àníyàn rárá yìí ní tí fana bí ṣùgbọ́n ọmọ rẹ lọ́mọ fáàdì bá gbé gbé gbá ọmọ bá gbé ó fẹ́ gbá ọmọ bá gbé ó fẹ́ sìn kankan ìtẹ̀yẹ mélòó lè fọmọ sọ́dọ̀ àfàmà lónìí ká mọ̀ tẹ̀sán àwọn àfáàtà àfáàlù súnà gẹ̀ tọ́jú àfáàtà àgbà àfáà ilé mọ̀ṣálà kì í sẹ́jọ́ lọ́kọ́ mọ ní aláǹda adẹ́kọ̀kọ̀ àti kìnnì kan kẹ̀kẹ́ wọ́n eléyìí ọkọ̀ lẹ́sẹ̀ mélòó ni wa àwọn oṣù kan mọ́ kí ọ̀pọ̀lọpọ̀ wa ní ti ń ṣe wá pé tàmánà فقيها ومناذرا تمنيت تمنيت أن تمشي فقيها ومناذرا فقيها ومناذرا بغير عناء بغير عناء والجنون كفنون والجنون كفنون بغير عناء wálé jọ náà náà bá bò náà náà. ó yà bá wá ń lé mi olójó wá bá wọn. tàmánà ìta à ń tàmù sí abáni ó wù ọ náà. tàmánà ìta à ń tàmù sí. faqihan wa munazira. faqihan wa munazira. wọ́n náà fẹ́ ọbẹ̀ mẹ́rin nínú ìlú faqihan gẹ́gẹ́ bí ẹni tẹ́tí yé. wa munazira. pé kánì kánì alhamdulilayi ó mímọ́ nìyẹn tàmánà ìta àǹtẹ mùsí. ó ní mímọ́ ìrùkẹ́ ah, alhamdulilayi afaladi ah, ìtùnú. fàkíyàn. fàkíyàn tó fi kí wùrẹ́ àfáàrẹ̀ wọ́n mú ní àdúrà ọba káwọn máa wọ̀ pé mímọ́ rẹ̀ ṣùgbọ́n bí ẹ̀gọ́ eré àná ẹ̀. bí ẹ̀gọ́ eré àná ẹ̀. o ti wàrà kan bẹ́ẹ̀ ṣe o bẹ́ẹ̀ ṣe wàrà. wọ́n ti fòun náà wọ́n dùn nínú kàfún náà. Lẹ́yìn ṣe wàhálà ó pẹ́ kúrẹ́ rẹ àwọn mi ó kéwù gàǹkà dé wí ẹ̀ kí ó bá o káma wulẹ̀ sọ́n gbàgbà ẹ̀ ọmọ rẹ ó kéwù bó o ti gbọ́mọ lọ sukùl gbọ́mọ lọ lé kí ó bẹ̀. àrùn nàjàtà wàlámtàsílùkù màsálíkà iná tàbí tàlá tẹ́jìrí àlálẹ́ àbáṣí yabasi iná tàbí tàlá tẹ́jìrí àlálẹ́ àbáṣí. ẹ tó wá sọ pé iná tàbí tàlá tàmùṣí alálẹ́yàbáfi iná tẹ̀fí iná tàlà tẹ̀jì láàrẹ̀ mùsí alálẹ́yàbáṣí. àfààní tẹ ẹ tàríjú nàìjíríà. ilé ìtìrípà àwùjọ ẹ̀kọ́ la wà ẹ̀ ká máa yọ tó bá jẹ́ kókó tàríjú nàìjíríà ìwọ náà ó fẹ́ là ó fẹ́ kí ó fẹ́ dún mímọ́ ó fẹ́ jẹ́ ní tí àwọn èèyàn gba alhamdulilayi ọmọ àbúgbìn kan ní mashallah. wàhálà ìtẹ̀sílẹ̀ Wàlámù tẹ̀sí lókùnmọ̀ sáríkà ha. Bá ọ̀nà tí ó gbà tó gbà nímọ̀ yẹn tọmọ rẹ gbà nímọ̀ yẹn ò lè là. Ẹnìkan jọ kájọ sọ̀rọ̀, wọ́n á ní bàbá ìjọ ṣé ó rọrùn fún yín kí ọmọ yín kẹ́ fílẹ̀ kó lọ sákùrẹ́ lọ hákùrẹ́ lọ́dọ̀ lágbàjá báyìí. Àkúrẹ́ báwo ni ah, kò sí táìmù yẹn. Ṣùgbọ́n fákébọ́dé sùn gan bẹ lákùrẹ́ tó jẹ́ pé standard wàhálà yóò lọ yóò mọ̀ mẹ́ lọ pé ah, ọmọ nílùú láti kàwé gbogbo wa kíní gangan pé ẹ ah, yóò fi tá gbàyẹ̀wò onísọ́bí tẹ̀sí. Tàríjú nàjàtà wàl amsati lukma sáàlìkà. Ìlàsàfì nàtàlá tẹ̀jìrì àlàlíyàbásí. Ìlàsàfì nàtàlá tẹ̀jìrì àlàlíyàbásí. Wo àpèjúwe tó ń sèwọ̀n ni pé ọ̀fẹ́ kọ́kọ́ ojú omi ń rìn lórí ilé ìpẹ́ sẹ́wọ̀n bẹ́ẹ̀ ọkọ̀ ojú omi ọlọ́gbé wá láti inú omi ọwọ́ á gbé títí ìwòrò òdùgbé láti má ṣe ṣàjẹ́ ó rìn dé ẹ̀ bọ́ńdù mẹ́wọ̀n yóò rìn

ìyẹn káka jìyà lórí pé ẹ jẹ́ àmọ́ tá à ń ṣe wọ́n lẹ́yìn mẹ́rin ṣe ké ẹ̀yìn e, e, ẹgbẹ́mọ̀ súnlé ìmọ̀ láàrin ẹ̀rọ wa. hadith ọ̀yọ́ kan ẹ̀wà dúró nǹkan tí a ti ń sàlàyé nǹkan táwọn àwọn aláàdìsí wa tún gbà mú akọ̀rọ̀ bẹ́ẹ̀ pàkà kẹ́hìn ṣeré báyìí ní ogun táǹtì o táwọn aláàdìsí gẹ́gẹ́ bá wulẹ̀ gbà mú o sẹ̀ pé ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ kí ó rà wá táǹsọ yìí o táwọn aláàdìsí wa gbà mú ẹwùn táwọn rí ọkùnrin yìí ìtajọ ni pé obìnrin wa mọ mọ̀rẹ̀ lọ́gbà nàbí awáwò tá a wá lóbìnrin nígbà lẹ́yìn padà ó di ìyá rẹ̀ ó mọ̀ kí ọmọ wo lọ́wọ́ wa anasu ibn malik ta ló mú wa o anasu ibn malik jọ́sí ìyá rẹ̀ mú wáyé ọmọ ọdún mẹ́wàá ni ìwọ́n kọ́ ọmọ kéré ó kéré kò ní lọ lé kéwù ọmọ ọdún mẹ́wàá ọmọ ọdún mẹ́wàá jọ́nà kíkìdì ìyá náà ti gba bí wọ́n ti gba bí kátàkárà lọ ọmọdé àsunkún sunkún bàbá yàjọ kọ etí ẹgbẹ́ mi wọ́n ti ní bẹ́ẹ̀dì <laughs> wọ́n ní bẹ́ẹ̀dì o kọ ẹtẹ tẹ́rẹ́ bẹ́ẹ̀ ọkàn sanwó ó wà mọ́sán oṣù mẹ́ta mẹ́ta òun bu skul owó èmi máa sáwọn ọmọ àwọn yàrá tó ní sùgbé àwọn tẹ̀ ń fọ wọn rán skul rẹ̀ àwọn eléyìí ó kàn sọ́dá kọ̀ ni ǹgbọ́n <laughs> ọ̀sẹ̀ pé ìyá tó sì sẹ́yìn ọ̀rọ̀ kó sànú wọn náà ìbúlẹ̀ tẹ̀sí ni ọmọ ọdún mẹ́wàá ìyá ni mo ti fún ọ mo fún ọ̀nà bíi ọwọ́ àti bàtà báyìí. anẹ́sùn wa lo ọdún nítorí bá òkú ó láyé anẹ́sùn ìjọ náà lọ ọpẹ ọmọ twenty years. sallallahu alayhi wa sallam. jẹ̀mọ́ ọdún mẹ́rin anẹ́sùn ló rọ̀ dáná bí báwọn. kódìyẹ lọ́wọ́ àni wọ́n dán. kódìyẹ wà sẹ́nẹ̀sùn wa lóyè ìtòkòkò jẹ́ mẹ́rin mi ti gbé tí n bá lọ gbé lókè fọ́dún mẹ́wàá táà fáà ti jẹ̀ni ọlọ́run tí èsì tó ń kiri láṣẹwà wàlọ́ọ̀rì ẹja dìmú inú ọ̀nà tí yẹn lè gbà ètè di onímọ̀ ni pé kọ́ ọ lórí mọ́ kó tí àwọn afárò wọn. ìmọ̀ràn máa tún lu wà ètè náà sẹ́ńpáfà náà náà àwọn afárò náà tuntun láwọn òròjú mi náà afárò náà sáà jẹun ìyàwó náà ó sì jẹun kẹ̀kẹ́ àtàkùn pa àwọn kẹ̀mí tó jẹ́ àti àrùn ọ̀la kálukú náà tẹ́tẹ́lẹ̀ àyèmọ́ nìkan ti àti àìlú ẹ̀lẹ́tò ọ̀pọ̀pọ̀ kẹ̀mí. ṣùgbọ́n náà lọ́dún ṣùgbọ́n kọ́ lóbi ọdún àfa àkàtúntò jẹ́ àfààfà àgbà tó sì jẹ́ kó ẹni ọlọ́run tí ò ní mẹ́jọ ṣe tí ò ní wíṣà àsìkò rẹ ọdún mẹ́wàá ìwọ góòrè àrẹ orí pé hmm, another person rèé yàtọ̀ sí wọn. aláwọ̀ mẹ́ta sọ́nà lóṣù mẹ́ta lé kí ó pọ̀ láwàfà sẹ́ pé ìgbà tí ẹ má dẹ́nu pé no hamdà wọ́n rà ẹ̀ sí yàtọ̀. wà fi àfúnṣekùn àpàlà tó bìṣẹ́ wọn. anọ́sì wa ni ẹni tó máa ń wá sọ̀rọ̀ ìjù ìtàfẹ́ lónìí ẹ ti máa ń sọ̀rọ̀ ìjù dání o anasu ni jẹ̀mọ́ sẹ́ẹ̀kì òun lẹ̀ nílùú mìíràn ajẹ́ pé yín tó ní táàrò kó lè gbọ́ yé láàrọ̀ bí màtó wà lọ́dọ̀ mísàlá oníkíni o òun nìkan ti ń sọ yẹn bóòlù àti wàmọ̀ àfọwọ́ alimami adéyìlámi rahmatulah rahmatulah wata ababa ni gbàwọ́ yìí pé anasu lọ́pọ̀lọpọ̀ gbà tó bá ti di bẹ́ẹ̀ nípa kúbáyì abúlọ́bí dàrẹ́dà kan yóò sọ yìí pé idha mata ahadukum musa amọ̀ sọ tiẹ̀ idha mata ahadukum faqad qamat qiyamatuhu musa amọ̀ sọ tiẹ̀ idha mata ahadukum faqad qamat qiyamatukum qiyamatuhu tẹ́nìkan nínú yín báyìí lókun báyìí alikiyama tẹ̀ ti tó nìyẹn. níbo mi wọ́n gbé pé Anas máa sọ yìí pé akiru zikrol maut akiru zikrol maut ẹ̀yin èèyàn ẹ̀ pọ̀ lẹ́yìn tí ọmọ rẹ ti kú. fa innakum idha dhakartumuha torí pé ẹ̀yin tẹ́ ẹ bá rántí ikú lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ ń pè ní kúyé bá yóò sùnmù yín mọ́lọ́n àkọ́kọ́ wọ́n yìí dà dà kẹrìtù mọ́ wọn fẹlẹ̀ gẹ̀nà ẹnìsù tẹ ẹ bá mọ́ra ti kún gbàtẹ wà nọ́lá tẹ ẹ̀rọ kọ̀ tuntun ẹ̀kọ́ tuntun ẹ̀sẹ̀ kẹ̀kẹ́ tuntun kpọ́n ẹ̀sà gbẹ̀rọ̀rọ̀ tẹ ẹ bá jókòó tẹ wá ronú ronú tẹ wá láti kakú ó ní ka dáríyì aleikum yóò dẹ gẹ́gẹ́ bí ìsíjìbò yín kò ní jẹ́ ṣiṣẹ́ lórí rẹ̀ tọ́lọ̀ sí fún yẹn o ìyẹn wọ́n ní ta ni gọ́vnọ̀ báyìí wọ́n ní lágbájá ni ọba sì dùn sún mọ́ ọ́fíìsì ọba jókòó sórí tí àti gọ́vnọ̀ ọba jókòó sí ọba ń yí lọ yín lọ ìbá ronú bí wọn ṣe máa jayé gangan ó kàn láti dàgbà ah, màmá ah, kú òní bí ìjọ kan nígbà kú bí wọn sáré jẹmọ à ah, fáfẹ́ẹ́sì ṣe lọ́nà mẹ́wàá yóò dínkù àbí òní dínkù anásùmọ̀sọ̀bá wọ́n ìdá ọ̀dà kàtùmọ́ hàn fi ìgbé ìpín bákan náà tẹ́lẹ̀ wà nù wàhálà títí gbàdúrà lásán ẹ wà nù wàhálà hajj amu hajj ọ̀nà dànù tààrọ̀ yóò tún sọ́ni tó sọ́ni ní mùsùlùmá wọn kankan tẹ́ ẹ bá tó láti pẹ́ kú wọ́n sàáhù ilaykum wọ́n sàáhù ilaykum aw wasa'u alaykum yóò jẹ kí yóò ẹ yóò wá gbogbo wa tẹ ìfúnpẹ́tẹ́ ti bá láyé yóò wá fẹ́ fún yé ẹ yóò ṣe sùúrù jàre kí n ti bá lùjẹ náà ni gbogbo bá ti lé ọjẹ bàbá àmọ́ mú gàrí kankan kan mélòó la yọ̀hún kankan kan jẹ lọ́sàn lọ́sàn ìjẹ́ àwọn ènìyàn lọ́sàn jà wọ́ọ̀jẹ̀ náà wasa'u alaykum kò ní yẹ́ lọ ti ṣe pé à ẹ wò ó náà pé bọ́ọ̀ṣà ń bá lọ yìí náà àná ọ̀wọ́ náà ti gbogbo méjì òfin di mẹ́rin ni o tẹ́ ìbànú ti kú tẹ́ bá wà náà nira ẹ fẹ́ ṣe anisọ ọmọkùnrin yìí pé fa iná mamat kọ̀dùkọ́ àmọ́ kò yà mọ́tò kù gbogbo ẹni títí tẹ́ máa sọ̀rọ̀ fún yín pé kẹ́ mọ́ ni pé gbogbo ẹni bá ti kú nù yẹn alikamẹ́rẹ́ ti tó nìyẹn. yàrá amaluhu min khayrin wa sharrin yàrá amaluhu min khayrin wa sharrin gbogbo ẹni tí bá mọ́ láti kú nù yín tó bá yẹn ní bọ́dọ̀ ọlọ́run tàbí kẹ́mọ́ sí wa alikamẹ́rẹ́ ti tó nìyẹn yóò rí iṣẹ́ rẹ̀ dáadáa ló ṣe nù àbíṣàrò àbídàkejì rí iṣẹ́ bá a ṣe jọ wà nínú ìsìn ìtẹ́ka lóko ṣiṣẹ́ tó dáa kankan nígbà bá pàdé ọlọ́run ọba òun kálukú ó rí pé a àti má mi ṣe kí o wọ́n bá mi kọ́ lẹ̀ lọ́dọ̀ sí mọ́ sọ nìyẹn. ìjà àríkà olómi tí nínú ẹ̀ mọ́ sọ bẹ́ẹ̀ aṣọ púpọ̀ lẹ́ẹ̀kan ẹja kàmẹ́rẹ́ kan sí àmọ́ àkọ́rọ́ dẹ̀ a wà á lọ síbi pé ń bò làwọn tàbí ti gbóòórùn kẹ̀yìn gẹ́gẹ́ tàbí tá à ń bọ̀ nìyẹn. afa kan bẹ sọ̀hábí ni tàbí kan sọ pé òun wà níbi jànáza kan pẹ̀lú sọ́hábà yìí sẹ́gbẹ́ àwọn tàbí bẹ́lọ́run tàbí àbí adébí jànáza alkọ́mà nígbà adébí jànáza àṣetẹ̀ kan. fọlẹ́ mẹ́ra dófin bí wọ́n ti wá ẹ̀ńtà fẹ́ ráàpù kankan bẹ́ẹ̀ ti gbé wọn sáré báyìí tá a gbé wọn wọnú sáré kankan inú sọ́hábà yìí bá ń sọ yìí pé àmà hàrà àmà hàrà fọkànlélọ́kọ́ ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ ó ní àmà hàn sẹ́yìn rí eléyìí tá a gbẹdọ̀ sàrẹ́ tá a ti mọ̀ nínú ilẹ̀ yìí kẹ̀yàmọ̀ jẹ̀dù tó báyìí wọ́n àti tó ṣe mẹ́nu àmà hàn rà fọ́pọ̀ nípa ọmọ kẹ̀yàmọ̀ tó fún un àlùkàmù ilẹ̀ tó yẹ àdà kàmà àkọ́lẹ̀ mọ̀ tọ̀bọ̀rọ̀ ni ó gba ìwáyẹ̀ ilé wa bámbámbámbám lọ kàmà àkọ́rọ̀ rẹ̀ níbo làwọn sọ hábàtì wá kẹfẹ́ ibi sànà bíi ẹ ama ha nàkọ̀tọ̀ kọ́mọ̀ kí a máa sùn kankan àti àmà ètò àti kankan kìyàmà ìgbédìde ìṣirò sẹ́ a máa sìgbóyè kọ́mọ̀ wà jẹ́ pàwọ̀ pé ó tán tó ń bá wa gbé ìròyìn yẹn wá sínú làákàrí wa àwọn tí ọbẹ̀ bọ̀ wọn ni pé mẹ́ta ọ̀nà tá a bá ti lè rí pípé yẹn pé yóò rọrùn fún wa ká lè máa gbé ní sísà bí ń sọ àbíláàdì bí ń bá sọ ká lè gbé lórí kíni o lórí ìpín yẹn a ní ní problem a fi ní ìpadà lọ́ọ̀rì yẹn takò ní sọ́nà sọ́nà tó ṣe kíni o tó ṣe ìfúnbá tòlẹ̀ fún àmì Qur'an. wọ́n yẹn lákọ̀ọ́kọ́ a ní asaatu àbí alikiyama asaatu alikubirọ asaatu alikubirọ. lẹ́yìn náà a ní asaatu aliwusọ asaatu lẹ́yìn náà a ní asaatu asogirọ asaatu asogirọ mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn àti pín kéèyàn mọ bá a ti pín gbèdéde nìyẹn saatu lukuburọ saatu luwusitọ àti kíni o asaatu asogirọ kíni tó mọ kọ̀ọ̀kan rẹ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí. saatu lukuburọ ìgbà àsìkò tí ìtọ́jọ́gà wọn òun náà ni àwọn àkèyàmọ́tò kúrò òun náà ni ìjọ tọrọ bá máa ń pariwo fún wa yẹn ipe ọjọ́ kan bẹ tí ó jẹ àkìrò yẹ o tí ó jẹ ọjọ́ gbẹ̀yìn sẹ́sọ̀rọ̀ àti ọ̀sẹ̀ o tí ó gbogbo àdìde láti lè bá wọn àti tìlú sẹ́wà kèyàmọ́tò àjọmọ̀ yẹn náà ni. قيامة تاج من تلو ما سوي إن زلزلة ساعة شيء عظيم شيء عظيم يوم ترون تذهل كل مرات عما أرضت كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. wọ́n jẹ́ pé ààrẹ àmì ìtumọ̀ lórí ọ̀rọ̀ kẹ́yàmọ́ tó kú bọ́rọ̀ ilé ìgẹ̀tù إن زلزلة ساعة شيء عظيم إن زلزلة ساعة شيء عظيم إن زلزلة الساعة شيء عظيم كم بني bá ní ẹ bẹ̀rù mi tẹ́ ẹ bá mọ̀ tí mo inú tí mo fi ń parọ́ kẹ́ ẹ bẹ̀rù mi tẹ́ ẹ bá mọ̀ ẹ nǹkan sọ̀kẹ́ fún yín púpọ̀ rẹ̀ إن زلزلة الساعة شيء عظيم. mímí lẹ mímí lẹ̀ tí àkìyámọ̀ sa sáàtùlù kúbìrọ̀ nìyẹn tí a mímẹ́ yẹn mímí lẹ̀ tí ìtí ọ̀jẹ̀ mímí lẹ̀ tí kẹ́yìn ṣé ọ̀nà àrèé nǹkan tó tóbi ni o nǹkan ńlá ni o kì í sáwàdà o. يوم ترونها تذهل كل مرضعة أما أرضعت tẹ́bẹ̀ wá fẹ́ bá wá fẹ́ bá kí ni tí mo fi ń sọ pé tóbi ṣé mò ń pọn ni àbí mò ń kàn ń ọlọ́ba níjọ́ tá à ń wí. yà ó mà sara ọ̀nà. ẹ mọ fúnra yín rí báyìí. sàdàlù kúlù mùrìdẹ́ àti àmà àrídọ́. gbogbo ìyàtọ̀ fọmọ lọ́yà pẹ́pẹ́ àánú ni ọ̀yàn tọ́lọ̀ ní kóbi ọmọ fọmọ láàrin ìyàsọ́ mọ ẹ mọ rí wọn wọ́n sì mọ jàgbéra kúrò lẹ́ńtẹ́ fún lọ́yà rẹ̀. Wàtàdọ̀ kúlù dàtí hamlẹ̀. Kúlù dàtí hamlẹ̀ hamlẹ̀ ha tàdọ̀ hamlẹ̀ oyún ọmọ ń bọ̀ lára rẹ̀ ni jẹ̀mọ́ à sójú bọ̀rọ̀ lóbìnrin fi ń bímọ gan tẹ́tẹ́lẹ̀ kámọ̀ wàá sọ pé oyún tí ètò àsìkò tí à ń bí ọlọ́sìn ọmọ jábọ́. وترى الناس سكارى وترى الناس سكارى. ó ti wà ẹ̀ mọ̀ ẹ́

wọ́n ní ìyá ní kinní yìí o ṣé ó máa ń rọ̀ ìyá máa ń rọ̀ tẹ́tẹ́lẹ̀ kọ́lọ́ tó wá ní àzábà lọ́wọ́. walakinna àzábà Allahi shadid. ó ní ìyá ọlọ́ nígbà tí pé nǹkan yà ó tún wá sọ fún akóyó tún lè sẹ́mẹ̀ ah, àbáwọn ògẹ́ ìta fẹ́fẹ́ mú ni ìyẹn wọ́n pè nǹkan níyà ó tún wá ní ìyá yẹn lé o. Ah, ó túmọ̀ sí pé ó ń sọ pé ẹ má rò pé ìyá pé ìjẹ̀gbà tẹ́wọ̀n ìwà gbẹ́sọ̀rọ̀ pé wọ́n àti àyẹ̀sẹ̀ ní láti walakin adaba. sáà ti bẹ́ẹ̀ ọmọ pẹ̀lú ibi tá a lọ jí ojú pọ̀ sáà níbẹ̀ yẹn sáà tó lè kúburọ́ nìyẹn sáà àsìkò tí ìparí nǹkan ga dùnú ayọ̀ parí ká ń sòrò sẹ́ tá a bá ti ń gbọ́ pé àlùkìyàmọ̀ àlùkìyàmọ̀ rí fún àlùkìyàmọ̀ tó ní tẹ́sán nìyẹn ìyẹn dúró sáà tó sọ̀rọ̀ àlùkò sọ̀ sáà ti àárín méjì kèé ṣe kékeré kìí ṣe ńlá àárín méjì irú sáà wo nìyẹn àwọn kan náà sáà yóò ń pín méjì ń mélòó ìbá àtọ ni méjì yẹn ìkásáré ní asánìdì kan ṣùgbọ́n kí n sọ́kọ̀ sí fáìdà nìyẹn ìkẹ́ńbẹ̀ òun ni sáà àtúnmọ̀mìnì sáà àtúnmọ̀pẹ́ àtúnmọ̀mìnì òun ni pípa ayílẹ̀ tọ́lọ́run bọ́ pa àwọn mùmìnir rẹ̀ ah, ṣáàzù ṣé ọlọ́run pa mùmìnir rẹ̀ ní ọ̀tọ̀ ni ó pa pèrè ni bẹ́ẹ̀ ni nítorí nkankan ni hadith abdulayi bin Umar ló di agbẹ́gbò yẹ olóògbé kọjá agbóòrùn rẹ̀ wọ́n sọ yìí pé la taqumu sa'a illa ala shirari nas ọlọ́run mọ̀jà sí mẹ́jọ náà o ayé ò ní parẹ́ irú sáà ònu sáà kò ní parẹ́ títí àwọn olórí ibú èyí ló sọ kúrò àyíjọ náà àwọn tó ń ti kálàbà pé ẹ̀yin wọ̀nyí mo ti sáyìn ọkọ yín ọmọ ìlànà ní àwọn tó kúrò àyíjọ àyíjọ náà nù ìyún ló bá wọn. hadith mi sọ pé ọlọ́run ọba òní látàkó musaa hàtà láàyò kọ́lá fil ard allah allah àkọlẹ́ ọmọ mùsùlùmí àkọlẹ́ ọlá hami ní ayé òní parẹ́ tí ó fi di pé ẹ gbogbo gborí láyé ẹ ní oníbìkan tí wọ́n ti mọ̀ pé allahu allahu mọ̀ kí ló kù láyé ń gbà náà kí kufur wa shirk wal isyan ìfúnná dùn báwọn àwọn àdúró rí mẹ́sà àwọn àbẹ̀rẹ̀ pé ayé ò ní parẹ́ àwọn èèyàn burúkú ayé ò ní parẹ́ ànígbó àlọ́wọ̀ lọ́wọ́ ó ti wá tún hadith àmì sọ yìí pé la tazalu ta'ifa min ummati ala al-haqqi mansura la yadurruhum man khadhalahum hatta taqumu as-sa'a nínú bá mi hatta ya'tiya amru Allah. àdébísà ní sọ̀rọ̀ sọ̀rọ̀ àlẹ́ ayé ò ní parẹ́ látọ̀sọ̀ tọ́ ibà min ummati àwọn ìjọ àwọn ikọ̀ kan nínú àwọn ìjọ mi ọmọtòrò ìjábà nìyẹn nínú àwọn ìjọ tó gbà fún àwọn mùsùlùmí àwọn kọ̀ọ̀kan nínú wọn wọn ní yẹ wọn ní gbò alàlàhàk orí òdodo ni wọn máa dúró lé lórí àdùsọ́nà ó sì mọ wọn lórí ẹ̀ ṣùgbọ́n láyé àdúrú fún mẹ́rin kọ́dà làwọn ìwádìí sọ̀rọ̀ náà òbọ̀mí ṣe fún òun lọ́ta o ìyẹn mọ́rọ́ta ti sún ni kódà ní ìfọ̀rọ̀ àmì nàdí tàbílẹ̀ ìbínú mọ̀gán fàn láti gbà tó pé àbí mo nífẹ̀ẹ́ rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ láti sọ a ah.